الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض البحر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على خير خلق الله محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين àtún kí ẹ̀yin olùgbọ́ wa ọ̀wọ́n wípé àdìjọ kú ojúmọ́ abárúkà jùmọ́ aláàjẹká ṣe òpè ẹ̀ káàbọ̀ sórí ọ̀tún ètò yín ètò àti àpò ní àlefíkò fìdín ọ̀làdùnní bèlò ńlọ ọkọ̀ ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. sharafdin gbadebo ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lùgbọ̀nsọ̀ sheikh ẹ káàbọ̀ sórí ètò sà ìbéèrè tí màá kọ́ máa fi ṣíde òun náà ni ìbéèrè tí oníbéèrè béèrè wọ́n ní ǹjẹ́ tí èèyàn bá rí ọmọbìnrin tó wuni láti fẹ́ tí èèyàn sì ti ń bá ààyàn lọ lórí ẹ̀ tọmọ náà sì ti gbà ṣùgbọ́n tí àwọn òbí ẹ̀ sọ pé àwọn fẹ́ kí ó ṣe bẹ́ẹ̀ ìyanjú ọ̀rọ̀ ilé ẹ̀kọ́ rẹ̀ tó ẹ̀sẹ̀ wọ̀ tán èyí ilé ẹ̀kọ́ gíga tó sì jẹ́ pé ó ẹ̀sẹ̀ wọlé hundred level ni wọ́n ní ìjẹ́ ọ̀tọ̀ kéèyàn láǹfààní láti sọ wípé èèyàn ní irúfẹ́ nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọmọ bẹ́ẹ̀ lọ́wọ́ àti láti ẹ̀tíjọ́ máa pera ẹni láti máa bára ẹni sọ̀rọ̀ wípé ṣé kò ní dàbí ọ̀rọ̀ dating àbí ọ̀rọ̀ issue boyfriend and girlfriend ẹ jẹ́ kí n kọ́kọ́ mú eléyìí wá bẹ́ẹ̀. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah. محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته nínú ẹ̀kọ́ tẹ̀sìn Islam tó fi kọ́ wa tó náà ní pé kí ọkùnrin kó má ṣe kọnu sí obìnrin kan pọ̀ ń fẹ́ fẹ́ àyàfi tó bá ti ṣe tán láti fẹ́ níyàwó àmọ́ kó kọnu sóbìnrin láti yàn lọ́rẹ̀ẹ́ láti máa jẹ́ oníwọléwọ̀de tẹ́ẹ̀jọ máa bára yín wọ gbogbo àyíká yìí tẹ́ẹ̀ máa dọ́rẹ̀ láì jẹ́ pé Islam ò faramọ́ nítorí pé ńgbà ọba yá eléyìí máa padà bí aburú ó máa ń bí àìdá ó máa ń ṣìnà zìnà bẹ́ẹ̀ náà lóbìnrin tó náà bá ti ṣetán láti lọ́kọ kí lọ́ọ́ fẹ́ máa tẹ́tí gbọ́n tọkùnrin kan fẹ́ bọ́ ọ sọ sí. eléyìí ló túmọ̀ sí wípé irú arákùnrin tó rí arábìnrin tó fẹ́ fẹ́ yìí hmm. tóun bá lẹ́mìí kóun ti fẹ́ níyàwó ní tó dáa ló ṣe hmm. ṣùgbọ́n lójú ọ̀nà àti fẹ́ àwọn òbí láyé pé àwọn ò tí ì ṣetán láti jẹ́ kí ọmọ àwọn yìí kó lọ́kọ nítorí àwọn afálà fún pé kó lọ síléèwé kó sì parí iléèwé yìí hmm. ó sì ṣẹ̀gbẹ̀rẹ̀ ìpele kínní ni nínú ẹ̀kọ́ tó jẹ́ bí ìpele márùn-ún ìpele kọ̀ọ̀kan ọdún kọ̀ọ̀kan ni wọ́n á ní oṣù sùúrù ọdún márùn <laughs> wọ́n á ní déètì ọ̀sẹ̀ déètì ní tó ju déètì lọ ní ṣẹlẹ̀ mẹ́ torí délé wáyàwó tiẹ̀ lọ síwájú ọlọ́run sọ̀kọ̀ rí fóònù náà hmm. ṣùgbọ́n àwọn òbí bẹ́ẹ̀ afẹ́ pàkíyèsí wọn pípẹ́ ẹ má ti torí pé ọmọ ń lọ sí school kẹ dá àti lọ́kọ rẹ̀ dúró dìgbà tó bá tó parí hmm. ṣé bọ́lọ̀ lọ́mọ ẹni tẹ́mi rè ó gùn Allahu Akbar. tó ṣe pé yóò lè parí skul yẹn. Hmm. ọlọ́run ẹlẹ́dàá wa òun náà ló sì mà lálẹ́ni náà tó ṣe pé yóò rí skul parí pẹ̀mí rẹ̀ bá ti ẹ̀gùn. so ká máa wá dá nǹkan tí ọkọ yẹ ká ṣe dúró de ní tá a máa bí ó ṣe jẹ́ kò dáa o. Hmm. ẹ mọ̀ kọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ tí ẹ̀yin ń dá ìgbà sí àti lọ́ọ́lé ọkọ wọn báwọn irú wọn náà ní máa sábà tún dojú tòbí látàrí pé ọlọ gbóyún ofe wálé ìgbà tẹ́yìn ọ̀fẹ́ kọ́ lọ́lé ọkọ ńlá lẹ́yẹ Ọpọlọpọ ni wọ́n máa tọ ojú ọ̀nà lálẹ́ tẹ. bàbá lóyún tún nínú àṣà ni pé ọmọ ò lè lóyún kó wá gbóyún máa wá gbélé pẹ̀lú àwọn wọ́n lè ránṣẹ́ sẹ́ni tó fún lóyún wọ́n bi wọ́n léèrè pé ah nítorí ṣe èyí torí tùmọ̀ rẹ̀ ni pé ẹlẹ́fọwọ́ sí kízì náà máa tẹ̀síwájú wọ́n á sọ pé à àwọn lè bọ́yàn àwọn lè kó méèyàn káwọn tún kó tẹran hmm. ibi tí ó ti gbóyún wá ibẹ̀ náà ni wọ́n máa lọ ẹ̀wọ̀n kọ́ ẹ̀fọwọ́ sí kízì náà máa tẹ̀síwájú nù tí wọ́n á sọ fún wọn pé à skul tí wọ́n á lọ ń kọ́ pé àbí skul ọba bàjẹ́ kọ́ bàjẹ́ sóun náà tó fẹ́ kọ́ bàjẹ́ tẹ́lẹ̀ ńgbà tó fi lọ́ọ́ lóyún hmm. so ẹ dákun àwọn ọmọ pọ̀ tí wọ́n ń lọ sí yunifásitì tí wọ́n sì ti lọ́kọ̀ọ́ hmm. nítorí pé alọ́kọ kò dí àti tẹ̀síwájú ẹ̀kọ́ lọ́wọ́ rárá rárá nítorí pé ètí ọlọ́kọ náà míì nínú àwọn ọmọ tí ń lọ sí yunifásitì yìí yunifásitì náà ni wọn àti ti máa ṣèrégbè tí ó máa hmm. omi mẹ́kọ̀ọ́ tó lòun lọ kọ́ bí ìrégbè ìjọba rí pẹ̀lú ọkùnrin lónìí omi pẹ̀lú rẹ̀ lọ́la wọ́n jọ mọ́ wá bára wọn sùn hmm. dàbí ti màmá kan nì wọ́n lọ́ mọ́ lọ sílé ẹ̀kọ́ gíga nílùú kan ìgbà tí wọ́n ti wá ṣètò admission tó ti parí ìyá yẹn wọ́n fẹ́ gbalé fọ́mọ rẹ̀ bìnrin wọ́n á mú lọ sí àwọn ilégbèé àwọn akẹ́kọ̀ọ́bìnrin lọ́lọ́kan ọ̀jọ̀kan tó bá ti wá débi kẹta nílégbèé àwọn obìnrin lásán ni màmá yẹn sọ pé wọ́n fẹ́ èwo lẹ wọ́n fẹ́ nílégbèé àwọn akẹ́kọ̀ọ́kùnrin àti obìnrin tó ń jọ ń gbé ah, papọ̀ kí ló dé ó ní à òun ò lè gbà kọ́mọ òun á ṣe ọdún mẹ́rin márùn-ún lẹ́nu kẹ́kẹ́kọ̀ọ́ kọ́mọ́ lọ́ọ̀rẹ́ kùnrin tí wọ́n jọ máa bára wọn sùn. a'udhu billahi minash shaitani rajim. Ah, sóbì kan lè máa ronú bá ń lóòótọ́. ẹ dákun ẹjọ́ ọmọ ọlọ́kọ jẹ́ ọlọ́kọ ọkọ níní kò pé kọ́ ọmọ ọmọ lọ sí yunifásitì. Hmm. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ là ń kọ́ yunifásitì tó pé kálukú ń gbọ́ ọmọ rẹ̀ wá. kò pé kọ́ ọmọ kẹ́kọ̀ọ́ kò pé kẹ́kọ̀ọ́ ọmọ wọlé eléyìí ìjà bó ṣe jẹ. jazakumullahu khairan zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí à ń lò nù fi béèrè béèrè kan àbí kejì tá a bá ní lórí ètò ẹ lóko yín o. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ yín bí ń pè. abdullahi ni láti sokoto. ìbéèrè yín ẹ dákun mo fẹ́ béèrè lọ́wọ́ àwọn dọ̀kítọ̀rọ̀ wa pé bó ni èèyàn ṣe máa ń ṣe wòlímọ̀ nínú Islam àti pé gẹ́gẹ́ bí bí àwọn Yorùbá ṣe máa ń ṣe tiwọn nísìnyí tí mo ti bímọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ á ní àwọn tẹ̀ fẹ́ ṣe wòlímọ̀ ẹ dákun. alhamdulilayi lábẹ́ òfin ọlọ́run àlùwàlímà òun náà ní ikú àwọn èèyàn lẹ́nu jọ látàrí ìdùnnú pa àṣègbéyàwó lábẹ́ òfin ọlọ́run àwọn olùmọ̀ nípa òfin ṣẹ̀ríyà wọ́n bẹ nínú ẹni tó láàlẹ́ ti ṣe wàlímà kíyàwó tó wọlé ari nínú ẹni tó sọ pé bí àwọn ṣe ń wọlé náà láti wàlímà a rí nínú ẹni tó sọ pé lẹ́yìn ìgbà tí ìyàwó bá wọlé láti ṣe mà àwọn wá fi sórí pípé ìjọ kẹta lẹ́yìn ìgbà tí ìyàwó bá wọlé hmm. nítorí àdìsí kan tó wá nípa nàbí sallallahu alaihi wasallam nígbà tó di ìjọ kẹta ẹ̀yìn ìgbà tí ìyàwó rẹ̀ kan wọlé ó ṣe mà so eléyìí jẹ́ ìṣe ànábì sallallahu alaihi àìjẹ́ pé àṣẹ wá látọ̀dọ̀ ànábì sọ̀lá àṣẹlẹ̀ péjọ́ kẹta ni kẹ́ ẹ máa ṣe òun náà ló bí ìyapa tó wá láàrin àwọn olùmọ̀ kájẹ́ kó yé wa àwọn olùmọ̀ ńlá gidigidi làwọn olùmọ̀ ẹ̀sìn islam yẹn hmm. wọ́n yẹ sẹ́ni tí máa ń sọ̀rọ̀ fẹ́nu nítorí pé kò sẹ́rì kan pàtó tó sọ pé dandan dandan ìjọba ilẹ̀ gbọ́dọ̀ ṣe ńlọ́fà ìlẹ̀ àfirínú ẹni tó ní o lè ṣe wàlímà kíyàwó tó wọlé hmm. ẹ ti so yìgì ìyàwó ò tí wọlé ẹ lè ṣe wàlímà a sì rí nínú wọn tó sọ pé ìgbà tí àwọn bá ń wọlé wọn ọjọ́ tí ń wọlé náà lẹ́sẹ̀ wọlé mà hmm. nígbà tá a rí nínú wọn tó sọ pé ìjọ kẹta lẹ́yìn ìgbà tó bá wọlé èyí òwú tó bá ṣe mẹ́ à ń má burú hmm. ṣùgbọ́n ìbéèrè tí ń dá lórí ẹni tó ṣe pé ìyàwó ti wọlé ìyàwó ti bímọ kínní kejì kẹta kẹrin karùn kẹfà so ẹ̀yìn rẹ̀ wọ́n wá láwọn ṣe wàlímà gbéyàwó ìgbéyàwó èwo mà hmm. gbéyàwó èwo ọjọ́ so eléyìí kọjọ wàlímà lóòótọ́ kọjọ wàlímà lóòótọ́ ọjọ́ bí àṣà yorùbá yẹn ni tí wọ́n máa ń sọ pé tún mi fẹ́ tún mi fẹ́ báwo ìyàwó tá a ti fẹ́ tó ti pọ́dún márùn-ún mẹ́fà wọ́n á ní ọdọọdún márùn-ún márùn-ún yóò máa tún fẹ́ ìyẹn ni pé tọ́lọ́mù bá kọ́ pé wọ́n sogójì ọdún ẹ̀mẹ́jọ ni ó tún fẹ́. ó tún wá máa ṣe náwó rẹpẹtẹ bí ìgbà tó ṣe pé ìyàwó tuntun ọkọ tuntun ni eléyìí náà ń bẹ nù nàkúnà hmm. eléyìí tó fi ọlọ́run ọba tí ò fara mọ́ kí wàlímù wa pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ bẹ́ẹ̀ kìí ṣe ti islam fi kọ́ wa rárá rárá. Hmm. hello. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ ibi ẹtí ń pè. àbúrò anas ló ń pè láti ìlọrin. ìbéèrè yín. ìbéèrè mi ṣé ẹ bá ń fi sọ́lá lọ́wọ́ ṣé ìwà adébi ṣáájú dà ṣé ìjẹ́ ó lẹ́kọ̀ọ́ kéèyàn wá sí irúkú kéèyàn agbá pa àti ìdúró kéèyàn máa bá sọ̀ náà lọ láwọn tí kò bá ẹ̀rùn jẹ́. ìbá òun. aleykum salaam wa rahmatulah téèyàn bá ń bẹ ní sajida wọn ni ó tún burú kéèyàn tó padà sí irúkú pé ṣé kò bá wọn jẹ. ìbéèrè yẹn kò nítumọ̀. bóyá kí ẹ̀rí kan tó. màdéyàn ṣe sọ láti tó ti débi fíforí kanlẹ̀. tó tún ayẹ kó padà sí bọ́yọ̀ gbàgbé tó yẹ kó wí rúkọ. Ah, ẹlẹ́yìn o àbí gbàgbé tó yẹ ká wí rúkọ ọ̀ kèsè kèsè tó ń tẹ̀ ń béèrè nù ẹ̀yin lẹ́ ń bá tẹ́lẹ̀ mọ̀ béèrè. zero nine zero five one six four five four three eight plus two three four zero eight three two nine three eight nine six. hello. aleykum salaam o kàn ń bí ẹ ti ń pè. ibrahim ló ń pè láti wà lọ. láti ìwà gbà ìwà gbà. ìbéèrè yín. ìbéèrè mi ni wípé mo fẹ́ kí dọ̀pẹ̀ wa ṣàlàyé nípa ìbáṣepọ̀ wo ló wà láàrin istiara sàárà àti àdúrà. alhamdulilayi alistikhara o náà ní pé ẹ fẹ́ tọrọ lọ́dọ̀ ọlọ́run pé kó kọ́ yín máa ẹ̀ sáà ṣe láàrin nǹkan méjì kẹ́ ẹ fi méyì tó lóore jù. Hmm ẹ̀ ń tọrọ lọ́dọ̀ ọlọ́run kó fi yín mọ̀n lọ sídìí ètò lóore jù hmm. nínú nǹkan méjì tí ọ̀nbẹ níwájú yín ṣé kí n ṣe yìí ni àbí kí n ṣe yìí. Hmm. a sì ti sọ pé kì í ṣe inú gbogbo nǹkan lèèyàn ti máa ń ṣe istikhara bí kápẹ́ bí ń pààyàn ìyẹn ṣe kí n jẹun àbí kí n má jẹun <laughs> màá jẹ́ ìṣèkéyàn fẹ́ kú hmm èyàn sì ṣe istikhara kí n fẹ́yàwó kí n má fẹ́yàwó nígbà tí ìsìnkú fẹ́ takùtà nàbà Muhammad sallallahu alayhi wa sallam hmm. ṣùgbọ́n yẹn lè ṣe istikhara láàrin lágbájábìnrin àti tàmẹ̀dọ̀bìnrin èwo ni kí n fẹ́ hmm. ọlọ́run kọ́ mi lẹ́sà màá sà hmm. láàrin àwọn méjèèjì tó lóore jù fún mi nítorí pé ó lè má lóore fún ọ yóò lóore fẹ́ lómi àfi ju ọlọ́kọ ọ̀gbun náà nì ìyàtọ̀ ni ọkàn wà hmm. al-istikhara nìyẹn ṣùgbọ́n nǹkan tó ń pè ní àdúrà ó náà ní pé wọ́n ń tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa kó ṣe nǹkan kan fún ọ eléyìí tó ṣe pé o fojú sùn tó ń fẹ́ hmm. àbí èyí tó ti ṣe fún ọ kó bàjẹ́ kó fi àlékún ìbùkún àti àlùbáríkà sí hmm. àbí kó tiẹ̀ jẹ́ pé ò ń tọrọ lọ́dọ̀ ọlọ́run kó lé aburú jìnnà kó gbé ọ kúrò nínú ìpọ́njú ìṣòro àti ìdààmú tó wà nínú rẹ̀ gbogbo eléyìí wọ́n ń pè ládùúà sàárà òun náà ní pé ó ran aláìní lọ́wọ́ àìní ìpọ́njú ní mú ní ṣe sàárà ó ṣe sàárà fáláìní ó fẹ́ni tí ń bẹ nínú ìpọ́njú lówó sàárà ni wọ́n ń pè léyìn yẹn lọ́wọ́ aṣọ wọn pọ̀ al-istikhara kò sí tàbí ṣùgbọ́n àdúrà náà ni nítorí pé ànábì sallallahu alaihi wasallam nínú hadith jábìrì ibn abdullah radiyallahu anhuma ó lẹ́nu bí sallallahu alaihi wasallam máa ń kọ́ ní al-istikhara nínú gbogbo nǹkan ká tọrọ lọ́dọ̀ ọlọ́run kọ́kọ́ wa lẹ́sà máa sà láàrin nǹkan méjì ní gbogbo níta bá fẹ́ dáwọ́ lé láyé. so wọ́n á ní gbogbo ẹni tó bá ti gbèrò láti ṣe nǹkan kan kọ́ lọ́ọ́ sàlùwàlà kó ṣe rákà méjì tí kì í sọ̀ràn yẹn lẹ́yìn rẹ̀ kó wá ṣàdúà alistikhara àdúà wọnú alistikhara àjọṣepọ̀ tó wà láàrin àdúà àti alistikhara ǹjẹ́ àjọṣepọ̀ lè wà láàrin sàrà àti istikhara bí ó lè wà nípa pé ẹ lè fi ntẹ́ fẹ́ tó dùn mọ́yìn tó dáa ẹ lè fi ṣe sàrà kẹfì ṣàtẹ̀gùn síwájú ọlọ́run kọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá wa kó lè bá a fi jẹ́ kí àdúrà yín tẹ́ fẹ́ ṣe nínú istikhara yẹn kó gbà Hmm. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون ọlọ́run bá lẹ́yìn olùgbàgbọ́ òdodo ẹ páyọ̀ ọlọ ẹ sì máa fi dáadáa ṣíṣe ẹ máa ti síwájú fi ṣàtẹ̀gùn síwájú ọlọ hmm. torí rẹ̀ ẹ lè ṣe sàárà ṣáájú istikhara yín yẹn kẹ wá ṣe istikhara tẹ̀lé pẹ̀lú ògbọ́ ọlọ́run àdúrà yín ọgbà hmm. tó bá sọ pé ká ṣe sàárà kí sùn bàrà là ní ká fún ọ torí islam ò faramọ́ bára hmm. kò sì faramọ́ kẹ́nìkan gbégbá bára ṣùgbọ́n èèyàn máa ń ṣe sàrà fáwọn èèyàn láì jẹ́ kí wọ́n gbégbá bára torí pé a mọ talẹni tó rí jájẹ talẹni tí ò rí jájẹ tó nǹkan hmm. talẹni tójú ń pọ́n tani bùkátà kún ọ̀ràn lọ́wọ́ hmm. tẹ bá ti ran irú àwọn ẹni tí bùkátà ń bẹ fún ẹ ti ṣe sàrà nù lábẹ́ òfin ọ̀lọ́. hello. hello. hello hmm. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. ó kọ yín. salaamaleykum. aleykum salaam wa rahmatulah ó kọ yín o. abdullahi ló sọ̀rọ̀ láti èkó. ìbéèrè yín. a kí àwọn olùmọ̀ wa. aláàkọ́ nu béèrè mi ni pé tí èèyàn bá ń du ẹran ó dé alọ́wọ́ fún ààbò tó wá gbàgbé kó ṣe bísí ìlú àlọ́ àkùbà tó ń ṣe wá pé ọ̀bẹ yẹn lè kó tó yọwọ́ kó lórí ọ̀bẹ yẹn ó rántí tàbí ká nígbà tó ti yọ tó ti gé tán ó rántí kí ni téèyàn lè ṣe sí i ẹlẹ́ẹ̀kejì ní ọjọ́ ìgbé ni àlùkìyámọ̀ nígbà tí wọ́n bá ń gba ẹ̀tọ́ kálukú fún ẹ̀tọ́ ẹnìkejì lẹ́yìn tó jẹ owó ara wọn lọ́nà ẹ̀tọ́ hmm. ṣé ìjẹ́ kéferì náà jẹ́ lọ́wọ́ oní ó gba ẹ̀tọ́ tiẹ̀ náà lọ́wọ́ mùsùlùmí tó jẹ owó ẹ̀ láìtọ́ hmm. náà sàwọn àìsàn. alhamdulilayi bá ń dún ẹran bí ẹran léyà abẹ́ràn mi mùsùlùmí sì ni ọwọ́ àgbàgbé láti dárúkọ lọ tó bá jẹ́ pé ó dájú sáká pípé gbígbàgbé ló gbàgbé insha allah eléyìí ò ní dí wa lọ́wọ́ pé ká jẹ àmọ́ tó bá pọ̀ màmá fi bísímìláì sílẹ̀ ní àní jẹ o torí pé gbogbo ẹran tí wọn bá ti dárúkọ ọlọ́run ọba sí àgbọ́dọ̀ jẹ ẹjẹ tí wọn ṣàkíyèsí ẹran táwọn bá ń pa yẹn bísímìláì allahu akbar tá a sọ lásán kò tí ì tó o. a gbọ́dọ̀ rí i pé ẹran yẹn à ń pa á láti fi jọ́sìn fọlọ́ ni nítorí pé tá a bá pa láti fi jọ́sìn fọlọ́ irú ẹran bẹ́ẹ̀ kò tún tọ́ kí mùsùlùmí ọ jẹ hmm. ẹ̀yin tẹ́ ń pa ẹran fáwọn èèyàn jẹ ẹ̀yin alápatà àtẹni tó ń pa ẹran fún lù láti jẹ ẹ jẹ́ ká kíyèsí léyìí o hmm. kò tó wípé kẹ́ẹ̀kan dá ọ̀bẹ dí ẹran lọ́rùn hmm. kẹ́sì bisimilahi allahu akbar kẹ̀sì jẹ́ mùsùlùmí láì jẹ́ pé ẹ tún ní àdìsọ́kàn pé ẹ̀ ń pa ẹran yìí láti fi ṣe ìjọsìn fọlọ́ hmm. ọlọ́run ẹlẹ́dàá ni kúl inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamina la sharika lah sọ fún wọn pé sọláàtì mi bákan náà ẹran tí mo ń pa bákan náà ìsẹ̀mí àti kù mi gbogbo ẹ̀ mo ń fi ń ṣẹ̀sìn fọlọ́ ni olúwa gbogbo àgbáńlá yìí ọba tó ṣe pé kò lórogún kan ẹ jẹ́ ká máa ṣàkíyèsí àwọn nǹkan wọ̀nyí hmm. tí ìbá ṣe pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó gbà àbá ti máa pa àwọn ẹran hmm. bọ́ ọba sì pa àbá ti jẹ hmm. torí àwọn àti ìgbésẹ̀ wọ̀nyí a gbọ́dọ̀ máa tọ̀ lọ́pọ̀lọpọ̀ ló àwọn èèyàn máa ń béèrè bí ẹran tí wọ́n ń dún nílùú lè máa jẹ́ àbá lè bẹ́ẹ̀ ni ìbéèrè wọn nítumọ̀ nítorí pé Ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ti ṣe ní èèwọ̀ lórí mùsùlùmí láti jẹ ẹran tí wọ́n bá pa tí wọ́n dá kọ lọ. ara àwọn nǹkan tó mú kí mùsùlùmí ó yàtọ̀ sẹ́ni tí èsè mùsùlùmí nù mùsùlùmí ọ̀kan lè rí ẹran nínú àwo ó ti bẹ̀rẹ̀ sí ní pọ́ntìlà nígbà tí èsè ẹja ẹja ni òbúkátà kadumbu rẹ̀ torí ẹ̀ gbogbo ẹran tá a bá jẹ a gbọ́dọ̀ rí i pé a du lórúkọ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ká sì jẹ́ pé ńgbà tá à ń du à ń du pẹ̀lú ìgbàgbọ́ pé à ń ṣe bẹ́ẹ̀ fi jọ́sìn fọlọ́ ni. ẹni tó bá jẹ́ pé òun wà nípò pé ń du ẹran fáwọn alápatà nílùú tẹ́pẹ́ ẹran náà ni gbogbo alápatà kọ̀ọ̀kan pín mọ́wọ́ táwọn ọmọ tàfàràlù kó ṣàkíyèsí ń ta awúyí dáadáa nítorí kéèyàn lè ba àrọ́nà lọ tó bá di lọ́la gbẹ̀ndẹ̀lùkìyàmà wọ́n ní tó bá dijọ́ gbẹ̀ndẹ̀lùkìyàmà tó lọ́n bá ń gbẹ̀san fún kálukú lọ́dọ̀ ẹni tó ṣàbòsí sí káwá pé ẹni tí èsì mùsùlùmí lèèyàn ṣe àbòsí sí tó ná gbẹ̀san rẹ̀ àbí ò ní gbẹ̀san kò sí tàbí ṣùgbọ́n ọlọ́run bá ṣe àbòsí ṣíṣe léèwọ̀ ó ní yá ibadi inni harramtu zulma ala nafsi wa ja'altuhu baynakum muharrama fala ẹrú mi mo ṣe àbòsí ṣíṣe léèwọ̀ lórí ara mi mo sì ṣe mí máa ṣe àbòsí lè wọ̀ láàrin yín ẹ gbọ́dọ̀ máa ṣàbòsí síra yín hmm. ẹ̀yin ẹrú mi ọba bá mùsùlùmí ọba bá má jẹ́ mùsùlùmí hmm. ìwọ ni kéèyàn jẹ́ni tí ó ṣàbòsí sí èèyàn ẹgbẹ́ rẹ̀ hmm. kéèsì ni wọ́n ń pè lábòsí kó mú nǹkan ní nǹkan kó jẹ́ wípé o fi ẹ̀tọ́ rẹ̀ o fi dùn nǹkan tó jẹ́ tiẹ̀ o mú papọ̀ má tiẹ̀ o gbé tiẹ̀ sá lọ máa lọ́wọ́. eléyìí náà ń pè lábòsí kó o fi àyìnà fòjò kó o fòjò fáyìnà hmm. gbogbo ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ó ti ṣàbòsí hmm. ẹ ẹ ṣẹbẹ ni tí mo ṣàbòsí sí èsè mùsùlùmí kò sí tọkàn Ọlọ́run ẹrú Ọlọ́run náà ni hmm. Ọlọ́run ọba ò fara Ọlọ́run ọba ò gbà kó jẹ́ pé a wàá ṣe àbòsí sẹ́nìkan nítorí pé kò bá jẹ́ mùsùlùmí àmọ́ tó bá ti tó gbẹndàlù kìyàmá kò sí tàbí ṣùgbọ́n wípé tí wọ́n bá gba ìsan lọ́dọ̀ ọwọ ṣàbòsí fẹlòmíì ẹni tó wá ṣàbòsí sí kìí ṣe mùsùlùmí ẹni tí wọ́n gbà lọ́dọ̀ tiẹ̀ ìwọ ni ó pa lára kò ní sùn láǹfààní. Mm-hmm. nítorí pé òfin ọlọ́run sọ pé ẹni tí kìí bá ti ṣe mùsùlùmí tó bá dijọ́ gbẹ̀ndàlọ́ ìyáàmà wọn ò ní dáadáa kan tí wọ́n bá wọn gbé sórí òṣùwọ̀n kankan. Mm-hmm. eléyìí tó ṣe wípé yóò mú kí wọ́n wọ àlùjáná kankan àìdá lásán náà nítorí kò sí lọ́wọ́ ò islam dáadáa ó náà lọ́wọ́ afẹ́ àpò ní. tó mm. eléyìí ló túmọ̀ sí wípé tí wọ́n bá fún un ní ẹ̀san àbòsí tó ṣe fún un yóò kàn dínkù nínú ìyà rẹ̀ ni hmm. kìí ṣe pé yóò tì síwájú tó fi wá dẹni tó lọ jẹ gbádùn lálùjánnà. Hmm. hello hello kò yín o hello hello hmm. àwọn òpè náà ń jẹra wọn hello kò yín o aleykum salaam wa rahmatulahi wa barakatuh tí ó kọ́ ibi ẹjẹ́ ń pè. abdulrahman láti ìjọ àbẹ̀lẹ̀ fún. láti. ìjọ àjọ yìí. ìbéèrè yín. ìbéèrè mi fún dókítà wa ni pé irun sọ láti mọ́gìrì àti ìṣáyẹ ó ní ọ̀rọ̀ kan tó máa ń sábà wáyé láàrin àwọn èèyàn pé tá a bá tẹ́rí one hour láàrin ẹ̀ pé ó ti tó kíyàn kí sọ láti ìṣáyẹ. wọ́n fẹ́ bi ṣé kò wá lè pé ṣé ọ̀rọ̀ yẹn tó ṣe déédéé ojú ìrìn àjẹ pé tábà sí one naira láàrin. ó ti yé ẹ ṣe kẹ tó dá ẹ dáfẹ́ ọ̀bùnú ẹ já mú eléyìí náà papọ̀ mọ́ ẹ ló kọ yín o. alo. ó kọ yín bí ẹ ti ń pè. alo salaamaleykum. waaleykum salaam ó kọ yín. ọ̀rẹ́ ilé adé kọ́sìmì ni láti Gabon. ìbéèrè yín pápápá. ẹ ká sí àwọn dọ̀tún akọ́lọ́ọ̀dé ayé wọn pẹ́lẹ́bí dáadáa. àmín. ẹ a ní bẹ́ẹ̀ kéèké méjì ni a ní ká bí dọ̀tún wa àwọn dọ̀tún wa wípé tábà ń ṣe sọ̀látù jànáza tábà ń kírun sí àwọn òkú alára àwọn àyè tí a ní ká gbé tọrọ àforíjì ká gbé ṣàdúrà fòfò tí hmm. a lè ṣe sí èdè wa láwọn àyè náà àbí àwọn àdúrà tó wá ní lárúbáwá náà ní agbọ́dọ̀ kà agbọ́dọ̀ ní àwọn àyè náà. ẹ̀kejì ni pé a ní ká fi dọ̀tú wa ní pé ipa wo ni kó sí ìdánimọ̀gbòkú lọ iṣẹ́ yẹn ipa wo ni ó kó nínú Islam náà ni àwọn bẹ́ẹ̀ dání ká àwọn dọ̀tú wa. alhamdulilayi. Eh, ìbéèrè alákọ̀ọ́kọ́ nípa eh, iye àlàfo àsìkò tó lè wà láàrin Maghrib sí ìrìṣà oníbèrè sọ pé wọ́n ní ọgbọ́dọ̀ tó wákàtí kan hmm. bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe sọ yẹn náà ni nítorí pé òfin Ọlọ́run bá dá lórí wípé àsìkò sọ̀látùl ìṣà ìmọ̀ ń wọlé ba'da ghiyabi shafaqil ahmar hmm. lẹ́yìn ìgbà tí àwọn pápá tó bá ti pamọ́ tó kúrò lójú sánmà ìgbà náà làkókò sọ̀láàtù làṣà ẹni máa ń wọlé. Hmm. eléyìí tó túmọ̀ sí pé lẹ́yìn ìgbà tó òrùn bá wọ̀ á rí àwọ̀ kan lójú sánmà bí àwọ̀ yeye hmm. yóò tún ṣẹ́kù pàápàá jùlọ tá a bá wà láwùjọ ibi tí wọ́n ti múná mànàmáná wá táwọn alé tó sì ga tí ò sí ń bẹ̀ hmm. tá láǹfààní àti rí ojú sánmà dáadáa níbi tí màá dàbí ìgbà tó ṣe pé sánmà papọ̀ mọ́lẹ̀ ẹ rí àwọn pápá yẹn ń bẹ̀ dáadáa tó bá wá di wípé àsìkò sọ̀látùl ìṣá ìbá wọlé ẹ̀rì tó ti parẹ́ hmm. wọ́n ní ní àwùjọ tiwa ń bí àsìkò tó kéré jù láti wípé kí àwọn pápá yẹn parẹ́ ní ojú sánmà ní wákàtí kan ní tó máa ń jù bẹ́ẹ̀ lọ hmm. ìyẹn ni pé ní ìsìn tó bá yẹ pé aago méje kọjá ìṣẹ́jú márùn bá lóòrùn bá wọ̀ a retí pásìkò sọ̀látùl ìṣá yóò wọlé ní nǹkan tó kéré sí aago mẹ́jọ kọjá ìṣẹ́jú márùn-ún hmm. kódà gan aago mẹ́jọ kọjá ìṣẹ́jú márùn-ún gan lọ́pọ̀lọpọ̀ kò tíì wálé hmm. ìgbà míì gan yóò tún fẹ́ẹ̀ tó aago mẹ́jọ kọjá kọ́tà hmm. àbọ̀ kọjá ìṣẹ́jú mẹ́wàá so ìbéèrè tó ní béèrè yìí ṣe ó pàtàkì púpọ̀ ẹ rí i pé lọ́pọ̀lọpọ̀ àwọn mọ́ṣáláṣí wa gbogbo tó bá ti pèpè fún sọ̀látùl maghrib níbi aago méje kọjá ìṣẹ́jú márùn-ún tán parí sọ̀látùl maghrib gbàtí ó bá fi di aago méje àbọ̀ ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí tuntun pèpè fún sọ̀láàtù làṣà ìṣá ìwọ ìṣá ò tí tó ìṣá ò tí tó mm. àwọn míì lè sún tiwọn síwájú dírẹ̀ wọn ní aago mẹ́jọ kù kọ́tà mm. ẹ sì mọ̀ pé tá a bá ti lè pèpè fún sọ̀láàtì lápè ilẹ̀ kò sí tàbí ṣùgbọ́n páàsì sọ̀láàtì náà láṣẹ ilẹ̀ mm. torí pé lè pèpè fún sọ̀láàtì kásìkò tó tó bí aago mẹ́jọ kù kọ́tà nígbà tí wọ́n fi ń di aago mẹ́jọ kù ìṣẹ́jú mẹ́wàá àwọn jàmáà mọ́ṣáláṣí ò ti ran rí pé kí là ń tún dúró dè ẹ sì kọ́ ọmọ ẹja ṣe ń tàṣe ká wọlé lọ hmm. ẹ fẹ́ ṣe ń tẹ̀sí kẹ́ ẹ wọlé lọ àṣegbára gbóná lélẹ̀ yẹn hmm. nítorí pásìkò sọ láti òtí tó èèyàn kì í ṣe hmm. ọlọ́ni inna salata kanat ala al-mu'minina kitaban mawquta ọ̀ràn èèyàn tó ṣe pa àfàsìkò sí ni sọ láti jẹ́ fáwọn olùgbàgbọ́ òdodo àwọn mọ́ṣáláṣí kan wá wà ó lè jẹ́ pé àgádágodo tí wọ́n fi tilẹ̀kùn mọ́ṣáláṣí ń bẹ lọ́dọ̀ bàbá kan òun ọmọ wa làlẹ àwọn jàmáà lọ́wọ́ wípé ẹ pèpè fún sọláàtù làìṣá táago mẹ́jọ bá ti ń kogún ìṣẹ́jú tí mẹ́jọ bá ti ń kù ìṣẹ́jú mẹ́wàá ẹ sì kọ ọmọ nígbà táago mẹ́jọ bá lù gẹ́rẹ́gẹ́ àwọn gbà gbogbo lẹ̀kùn mọ́ṣáláṣí lágàdàgodo eléyìí wọn máa da yan panyarin lẹ ìgbà táwọn àti mọ̀ yín pé àsìkò sọláàtù làìṣá ìgan lápèjúwe lásìkò tá a wà nù rẹ̀ yìí ńṣe ní wọlé láago mẹ́jọ kọjá ìṣẹ́jú mẹ́tàlá bàbá yìí ń fẹ́ ká ti ṣe sọ láti láṣẹ ilẹ̀ àti ìdànù ìyẹn wà wà ń jọ gbẹ̀ǹdà kìyàmà wọn ni gbogbo sọ láti ilẹ̀ kó wá o yàtọ̀ sí sọ láti ilẹ̀ ìṣà gbogbo ẹ̀ ẹ̀ ṣe láyé ah, ah, eh, wọ́n yẹn sì jiyàn hmm. wọ́n yẹn jiyàn ń jọ gbẹ̀ǹdà pé ah, ẹ̀sùn wa sọ pé àṣẹ ń gbọ́ bàbá kudi ṣẹbẹ́ yìí bẹ́ẹ̀ ń gbà kò sí àyè gbogbo oru eléyìí tó bá ti jọ gbẹ̀ǹdà kìyàmà hmm. ẹ dákun torí tọ́lọ́ kí là ń kánjú lọ ṣe ń lé ganan rí táfù wa máa ṣàṣedànù hmm. lẹ́yìn wá gbà náà bí ojú bá ń kẹ́yìn tẹ́yìn ń wò yí pé tó bá ti kọjá aago mẹ́jọ ó ti wọlé ẹ fi àgádágodo lẹ̀fẹ́ lomi kẹ́yìn ọmọ pàdánù sọ láti nu jàmá ẹ lọ́ máa ṣe tiyín lé kẹ́ máa pàdánù jàmá kò sì yẹ pàdánù jàmá ńgbà tẹ́yìn èso obìnrin torí àwọn akagídé hárí wọ́n mọ̀ èèyàn èèyàn wá sọ pé ọkàn mi eléyìí ọkàn mi bí n ti ṣe tèmi nu ah, wọ́n ní nǹkan léèyàn tó bá jogún lọ́dọ̀ bàbá rẹ̀ ni ló lè máa ṣe gẹ́gẹ́ àmẹ́sìn tó lọ́hùn bọ́lá ń ṣe ní ká ṣe bánàbí sallallahu alaihi wasallam ti ṣe fi mà wá hmm. lágbọ́dọ̀ máa ṣe hmm. eléyìí ò sínú tó yẹ ká máa ṣe fanfàlẹ́ lórí ká máa ṣagídí hmm. a sì dúpẹ́ fọlọ́ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan yí padà láwùjọ wa wàláhì pàápàá jùlọ ẹwà àkókò sọ láti ní ìsìn a dúpẹ́ fọlọ́ ní ìsìn nígbà tí aago kan ò tí ì lù àsìkò sọ̀láàtù bóhùrù ti wọlé ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí ẹ̀rì tán ti ń pèpè fún sọ̀láàtù gbogbo ìgbẹ́ ọmọdàgọ́ méjì ó di kí ọlọ́run sì bá wa mú lọ́ọ̀lẹ̀ hmm. so ọ̀pọ̀lọpọ̀ ti gbà fọ́lọ̀ hmm. pẹ̀lú ògo ọlọ́run ẹ wo sọláàtì làásùrì náà ní ìsìn aago mẹ́rin kọjá kó tó wọlé wàláhì ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí àsìkò rẹ̀ gángan lẹ́gbọ̀ọ́ tí wọ́n ń pè adúpẹ́ fọlọ́ so bẹ́ẹ̀ náà ni sọláàtì magrib hmm. sọláàtì ìṣá iná ọlọ́run bá tún ṣe so nítorí délé àwọn ẹni tó sì jẹ́ pé bóyá wọ́n ń ṣe é kó tó di pé àsìkò wọlé hmm. ẹ dákun apàkíyèsí yín hmm. ẹ jẹ́ kí a máa tẹ̀ lófin ọlọ́run torí pé á kù tá a bá kú á sẹ́kù á kù á sẹ́kù láwa nìkan nu sàárè wa. Hmm. àní rẹ nìkan nu ẹni tá à ń bá jọ ń gbéra wa láńkẹ hmm. gbogbo ẹni tá à ń jọ ń tanra wa jẹ àní rí hmm. èyí táwa gbèsè náà ni wọn dàbí wa kọlọ wọn fún wa ní dáadáa sí i wọn ní ǹjẹ́ tá à máa ń ṣe solatul janaza níbi tá à ń ti máa ń ṣàdúrà fókù tàbá ti sọ Allahu akbar ẹlẹ́kẹta ṣé a lè máa ń ṣàdúrà fókù yìí Yorùbá wa èdè Haúsá wa èdè Ìgbò wa èdè Gala èdè Doma ṣá a lè máa ṣàdúrà bẹ́ẹ̀ àbí èdè lárúbáwá yìí náà sálà sá gbọ́dọ̀ fi ṣe èdè lárúbáwá náà ni hmm. a lè fi yorùbá ṣe èdè lárúbáwá tá à ń fi ṣe sọ láti náà láfi ṣe ọ̀nà sì ti kúrú pẹ̀lú ògo ọlọ́run kò jìnnà mọ́ ọlọ́run ti bá a kà kù òun náà ni pé àwọn àdúrà tánàbí sallallahu alaihi wasallam tó ṣe fáwọn òkú hmm. ó ti ń bẹ́ńlẹ̀ òun hmm. náà ní káwa náà ká máa yọ àyọlò rẹ̀ èyí tó bá jẹ́ pọ́pin là ń ṣe sọ láti fún bó lànà fi ti ṣe ṣàdúrà fún un tó bá kó obìnrin là ń ṣe sọ láti sílá bó lànà bí sàdúà tó bó lò ṣe sàdúà fún wọn tó bá kó ọmọdé ni bó làwọn sàhábà ni wọ́n ṣe sàdúà fún wọn. tó hmm. gbogbo orí eléyìí tá à ń bá ti ṣe ó ti tó torí kò sí bá a ṣe lè gbédè lárúbáwá tó kò sí bá a ṣe lè màdúà ṣe tó tó lè kún kẹ́kẹ́ tí ó ní ìtumọ̀ tó ga bí ìtànà bì ṣe. so alhamdulilayi ní tìrata ti kọ lórí eléyìí tó dá dúró hmm. sọ̀rọ̀ yàtọ̀ nítorí ìwọ tó ṣe kó lọ ògbédè lárúbáwá abọ́ kọ́lédè yorùbá hmm. so a sì ṣàlàyé lọ́pọ̀lọpọ̀ nípa gbogbo nǹkan tó bùkátà láti mà hmm. nípa sọ̀látìlù jánàzà hmm. àwọn àdúrà yìí gan-an atúbọ̀ gbé wá atúnṣàlàyé wọn pẹ̀lú àwọn harafi abidi tọ́wọ́ pé tí wọ́n bá ń kà lárúbá ní ọmọ ẹja sí hmm. eléyìí tá a mọ̀ sí transliteration so gbogbo ẹ̀tún àmì àtúntúmọ̀ rẹ̀ fún ọ kó lè mọ túmọ̀ tó ń sọ léde Yorùbá hmm. so gbogbo eléyìí wà ọ wà fún ẹni tó bá fẹ́ rà tẹ́ bá ti wá sí al Center ẹ̀ rírà kò sì gun pa wọ́n ní kí wọ́n ní po pósí hmm. tá à ń gbókùú sí lọ sí orí tẹ níbi tá a ti fẹ́ sin eléyìí ò ń ṣe pósí bíi pankẹ́rẹ́ tó ṣe pé à ń gbókùú sí tẹ́lẹ̀ pa tẹ sínú rẹ̀ kó tó di pa gbé dé orí tẹ́ hmm. ẹ̀yìn bí pankẹ́rẹ́ yẹn làwa mùsùlùmí gbọ́dọ̀ máa lò pankẹ́rẹ́ yẹn sì lè jẹ́ pé pákó one by twelve kò náà ni wọ́n kàn fi kàn án ní igun rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta igun kínní igun kejì wọ́n sì fi tẹ́ǹdì hmm. so àgbòkù sínú kò ní nídèérí hmm. so dábàá ti gbé òkú káfílẹ̀ láǹfààní àti gbé débi tá a ti fẹ́ sin dáadáa ni kọ́ mọ̀ máa fìsọ́tún fìsọ́sì. Mm nígbà tá a bá sì dórí tẹ́tà àti fẹ́ sin á gbé jáde kúrò nínú pankẹ́rẹ́ tá a fi gbé wá á sin sínú sàárè a kì í sin òkú mùsùlùmí pẹ̀lú pósí hmm. kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run kó ń sin mùsùlùmí pẹ̀lú tabot kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run ọba tiwa ẹ sin ẹ gbé sínú ilẹ̀ náà ni ẹ bá ti gbé sínú ilẹ̀ ẹ sì fi nǹkan kan ẹ fi dí àárín rẹ̀ sí ìpẹ̀tẹ́ rọ̀ lórí hmm. a kì í rọ́ ìpẹ̀lẹ́ nítorí pé ìlànà ànábì sallallahu alaihi wasallam ní pé búlọ́ọ̀kù gan eléyìí tó ṣe pé àmọ́ ni wọ́n fi yọ hmm. ńlọ yẹ ká fi dí àárín òkú sí ìpẹ̀tà àrọ́lẹ̀ lórí hmm. ìgbà táwọn ọba wa ní búlọ́ọ̀kù alámọ̀ kò sí ní tó burú káwa nǹkan míì ká fi dí àárín òkú sí ìpẹ̀tà àrọ́lẹ̀ lórí hmm. wáyé o ewé tẹ̀ wá máa ń já tẹ̀ máa ń já tẹ̀ máa ń já tí gbogbo yẹn wà múra sí kankan kan ẹ má lérò yìí pé bóyá ẹ̀sìn Islam náà ló ní kẹ́ ẹ máa lọ já àwọn ewé yẹn sí intẹ́ ti fi dí òkú kó tó di pé rọ pẹ̀lẹ́ lórí o torí pé lómi tó máa pé àti jẹ́wé a sì gbọ́dọ̀ kí ni túmọ̀ ewé kí ni túmọ̀ hmm. ewé kò ní túmọ̀ kankan hmm. àfi àwọn àlàfo bá ń bẹ láàrin tẹ́ fi bo òkú tó lè mú kágbàrá òjò kọ́ lọ bá òkú níbi tó wà hmm. tí ó tètè kára fi dínà àgbàrá òjò iná lè mú yín máa kì í sara ti ní fi òkú ẹ wá alama alámà kẹ́ fi bo òkú hmm. lọ́nà tó ṣe pé lẹ́yìn búlọ́ọ̀kù alámà lẹ́wọ̀ hello ìyá ó hello salaamaleykum. aleykum salaam wa rahmatulah. ìbéèrè ọ̀la jimá o. ẹ ṣe o. lọ́jọ́ àtọ́pọ̀ rẹ̀. orúkọ àwọn tí wọ́n máa ṣe àbòsí òun tí hmm. mi ẹ̀sán bọ́lọ̀ lè kó fún àwọn ilé mi wọ́n jẹ́ pé nǹkan tí wọ́n mọ̀ pé lágbájá ló ní nǹkan yìí ẹni tí ọ̀wá nìkan ni wọ́n wà mọ̀ sí gbè lẹ́yìn rẹ̀ kí ni àtúbọ̀tán tó lè dé fún àwọn ilé mi mo fẹ́ béèrè. ó ti ẹ ẹ dákun ẹ má bínú ẹ jẹ́ ká mú eléyìí náà mọ́ ẹ lọ́wọ́. hello. waaleykum salaam wa rahmatulah ó kọ́ ibi ẹ ti ń pè. waaleykum salaam ó kọ́ ibi ẹ ti ń pè. ayub láti wo láti ojoojúmọ́. láti. àti àwọn dòkítọ́ àti àwọn ọ̀gá yín pẹ̀lú ìrẹ́ra. àmín láti bo lẹ́lẹ́ tí ń pè yìí. àti ojoojúmọ́. tọ ọya ìbéèrè yín. ẹ afẹ́fẹ́ yẹn lọ dòkítọ́ inú ẹbí tó ń pé àwọn kan fara mọ́ sínú lẹ́yìn àwọn kan fara mọ́ bíbí náà àwọn tó fara mọ́ bíbí yẹn kí wọ́n á jáde kí wọ́n lọ wí pé. antomikam tana ni nga kolo hakuwa ni kyo gaba hakuwa na bishi wasa ere mami hello hello a gbọ́ ìbéèrè a gbọ́ ìbéèrè yín yẹn ẹ bá wa tún múlẹ̀ kan sí pápápá kí ni ìbéèrè yín. ìbéèrè tí wọ́n béèrè nípa pé àwọn alábòsí kílẹ̀ sàn wọn gan Hmm. wọ́n mọ̀ dájú sáká pé lágbájá ló ní nǹkan wọ́n sì gbé fẹ́ lómi à hmm. ah, ẹ̀san wọn dá o wàláhì ẹ̀san wọn dá láyé àti lálùkìyàmà hmm. nítorí pé Ànábì sallallahu alaihi wa sallam ó ti fi hàn wá ó ní ẹnikẹ́ni tó bá ṣe pé ó bá fi nǹkan kan ṣàbòsí sí ẹnìkan láyé ń bì kó tètè san padà fún ọ láyé tá a wà yìí kó tó dijọ́ tí ò ní sí wúrà tàbí fàdákà bí ká pé kó tó dijọ́ tí ò ní sí náírà àbí kọ́bọ̀ hmm. tó yẹ pé iṣẹ́ ẹyin tẹ́ ẹ gbáyé ṣe ló kù hmm. tí wọ́n fi san ẹni tẹ́ ẹ bá ṣàbòsí sí lẹ́sàn. Hmm. ẹ dákun látìgbà tílẹ̀ ti má dìgbà tá a wà yìí ọjọ́ ti lọ díẹ̀ ṣé dáadáa la rí ṣe jù ní àbá ìdá ẹ tara bẹ́ẹ̀ wo ọ̀sẹ̀ yìí Hmm. ẹ tara bẹ́ẹ̀ wo oṣù tá a wà ń bẹ̀ yìí hmm. ẹ tara bẹ́ẹ̀ wọdún tá a wà nù rẹ̀ yìí hmm. ẹ tara bẹ́ẹ̀ wọdún tó ti kọjá ẹ̀yin náà ṣe ṣírò fúnra yín ṣé dáadáa yín ní pọ̀ ní àbá ìdá tún wá sọ pé kan tí ó tún jẹ́ kí wọ́n múnú dáadáa rẹ tí láti tún kó fẹ́ lómi ọ̀nà wa dà láti rọ́nà lọ kò sí tàbí ṣùgbọ́n wọn ní rọ́nà lọ o hmm. àwọn lànàbì sallallahu alaihi wasallam tún pè nínú hadith kan ní muflisuna ni wọn ò lò sí ẹni tó sì ta lẹ́yìn ìgbà tó ti jọ bí ìgbà tó lówó hmm, hmm. wọn ní òun lẹni tí ó kó àwọn dáadáadáadáadáa wá tọ́pọ̀ bí òkè àmọ́ ńgbà tí máa ń retí àti rí dáadáa pé kún kún kún pé kún wọn máa lọ àlùjánnà ni wọ́n bá rí kó ṣàbò síṣẹ́ nìkan ọjà ń bẹ ẹnìkan ó gbowó ẹnìkan lọ́nà àìtọ́ ó bú ẹnìkan ọpẹ́ gan nìkan gbogbo ní táwọn máa ṣe táwọn máa pọ́ntì látinú wa máa dùn ní tí máa kó bá ní tí ìjà rọ́nà lọ́nà wọ́n wàá máa múnú dáadáa rẹ̀ wọ́n máa san fáwọn èèyàn tó sábòsí sí wọ́n máa san fún wọn ńgbà dáadáa rẹ̀ bá tán àbòsí ọ̀tán wọ́n ó mú àìda àwọn èèyàn tí àwọn ò tí ì gbẹ̀san tiwọn wọ́n ó tún dàlù ọ̀nà wa dà téèyàn ti fẹ́ rọ́nà lọ torí rẹ̀ ní tí máa ń sábòsí kọ́dẹ́kun rẹ̀ tí máa ń fẹ́ dáadáa fúnra rẹ̀ kó múra sí tí ò bá fẹ́ kàtúbọ̀ tún wọn dáa láyé ń bí kó mọ́ aburú òsè o hmm. nítorí pé nínú hadith anabi sallallahu alayhi wa hmm. sallam ó ní wattaqi da'watal mazlum fa innahu laysa baynaha wa bayna Allahi hijab ó ní ṣọ́ra fún ìpè ẹni tá a bá ṣàbòsí sí hmm, torí pé kò sí gàgá kan tí ó di lọ́nà dọ́dọ̀ lọ wàhálà ò léwu ìyẹn ni kéde yẹn bá ṣàbòsí sẹ́nìkan tó bá ṣépè fún yẹn kò sí ní tí ó di lọ́nà tí ó fi dọ́dọ̀ lọ ó tún wá wá nínú hadith al-Qudsi ọlọ́run ọba ẹlẹ́dàá fúnra rẹ̀ sọ pé la ansurannaka walau ba'da hin ìwọ ìpè tí wọ́n sẹ́yìn máa ràn ọ́ lọ́wọ́ kódà kó sì pé ọ̀pẹ́ yẹn ni pọ́lọ́ ọ̀rìn ìpè ń ṣe náà ni lórí ẹni tá a ṣẹ́ fún lórí hmm. ẹja sọ́ra fábòsì torí ẹlẹ́lómi ẹ̀rí pé ayé rẹ̀ ó ti máa dáàbọ̀ alábòsí ni ńgbà ọba ya gbogbo nǹkan bàbá jẹ gbogbo nǹkan tà fún un yóò dẹni tó táwọ́ náà lẹ́yìn ìgbà tó ti rí yóò dẹni tó ṣe wípé yóò rí mi ẹran gan yóò pè lówó so yóò dẹni tó ṣe pé gbogbo èèyàn rí sá lẹ́yìn ìgbà tí wọ́n ti ń súnmọ́ so gbogbo orú eléyìí náà ló ti ṣẹlẹ̀ mm. kò sì ní yé ṣẹlẹ̀ nígbà tábòsí ọ̀bà tán eléyìí jẹ́ bó ṣe jẹ́. hello asalaamualeykum ṣe waaleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ ibi ọtí ń pè. abdullahi lọ sọ̀rọ̀ láti ìbàdàn. ìbéèrè yín. ẹ jọ̀ọ́ mo fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ ustaz ojú wo ni islam fúdébìnrin máa ń sọ fún ọkùnrin pé kò wúlò wúlò wúlò ó bẹ̀ tó jẹ́ gbogbo gbà. bọ́ọ̀ lobìnrin náà jẹ́ sí. bọ́ọ̀ lobìnrin náà ṣe jẹ́ sí ṣé ìyàwó rẹ̀ ni àbí bó ló jẹ́. ìyàwó ìyàwó ìyàwó ilé ẹ̀. alhamdulilayi wọn ní ojú wo ni islam fi wo kóbìnrin tó jẹ́ ìyàwó kó máa sọ fọ́kọ pé ò wúlò ò wúlò ò wúlò hmm. ó dájú pé rọ́ọ̀ nípa ó sì dájú pé eléyìí ń tọ́ka sí ntànàbí sallallahu alaihi wasallam tó sọ nípa àwọn obìnrin pé aláìmoore ni wọn. Hmm. torí pé tún hmm. gbogbo ọjọ́ ayé lọ bá lò tó ń fi ṣe rere síyàwó bá fi lè rí kan lọ́dọ̀ yọ sọ pé òun ò roore kan rí lọ́dọ̀ kò wúlò náà ṣe bí sóore fún mi rí ni kí ni kí ni wúlò fún láì ṣe bàtà sọ pé kò wúlò subhanallah <laughs> irú àwọn ọmọ yẹn ọdọ àdúgbò aláìmoore ni wa hmm. aláìmoore kò wúlò kí ló ń tún ṣe lọ́dọ̀ kí ló ń ṣe lọ́dọ̀ tó kó kò wúlò hmm. so eléyìí túmọ̀ sí pé inú ọ̀rọ̀ ọ̀kan nù nǹkan méjì nù. Hmm. tánàbí sallallahu alayhi wa sallam mm. tó sọ pé yóò ṣe sábàbí káwọn obìnrin ọ̀pọ̀ nù náà torí ńgbà tó lọ́wọ́ bá gbé ànábì rìnrìn àjò òru tó tún gbé lọ sí sámà mm. ọlọ́wọ́n bá fi àlùjánnà hàn ó fi náà hàn mm. ó wá ń ròyìn fún wa ó ní nínú ná òun rí i pé iná kún kẹ́kẹ́kẹ́ àwọn ẹni tó pọ̀ ń bẹ jù lóbìnrin àwọn obìnrin wa ní kí ló dé ànábì ni tó ṣẹlẹ̀ náà ni pé àwọn obìnrin yẹn yọkfẹ́rìnà làn wọ́n wọ́n máa ṣépè lọ́pọ̀lọpọ̀ wọ́n sì máa ṣàìmọ̀rì àwọn obìnrin wa ni yakfurna billah ṣé wọ́n máa ń ṣàìmọ̀rì sọ́lọ́ ni ànábì ni rárá o yakfurna al-ashir wọ́n máa ń ṣàìmọ̀rì sáwọn ọkọ wọn. iná lànà fìfọ́ aṣọ pé bó o ṣe gbogbo ayé rẹ tó ń ṣe dáadáa sọ́kàn nù wọn níjọ́ tó bá ti rí àìdáa kan lọ́dọ̀ rẹ yóò lòun òró rè kan rí lọ́dọ̀ rẹ. so gbogbo àwọn wa burúkú òwúlò òwúlò ọ̀rọ̀ lásán tí òwúlò ni mm. ọkùnrin náà gbọ́dọ̀ wá síra rẹ̀ bí obìnrin o. Hmm. obìnrin ọmọ ṣe bí obìnrin kò túmọ̀ sí pé wọ́n ní aláìmoore làwọn obìnrin kọ́ ọmọ wa hù àìmoore o <laughs> ń tọ́ka sí pé ìwà burúkú tí gbé ní ìwọ náà ni ṣọ́ra fún hmm. ìwọ ọkùnrin náà nígbà tó bá sì ti máa àrùn àwọn obìnrin tó bá ní ìyàwó tó náà nírú àrùn burúkú ńlára hmm. máa ṣe sùúrù fún kọ́ ọmọ fi mànà. kó má dájú rẹ̀ zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí à ń lò náà nù ẹ lọ́wọ́ kọ yín o. ẹ ayub láti ìlú gébọ. ọ̀ya à ń gbọ́ yín ìbéèrè yín báyìí. ẹ àti àwọn dókítà wa bí alákòóbá ṣe dáadáa fún wa. àmín ìbéèrè yín pápápá. ẹ ẹni tí wọ́n lọ ó ń tojú bọlé mhm. tí àwọn apá ọ̀yẹ́ wíwò tí wọ́n sọ fún sọ́hun pé kó pamọ́ lù pé kí àwọn ẹbí ẹ̀ tó kọ́ ṣe kàrà kan kà fún hàpọ̀ wá nìkan kà fún wá nìkan ìgbẹ́ ká má pa màlúù náà mẹ́ àwọn ọmọdé ò gbọ́dọ̀ jẹ ṣé wú sàrà bẹ́ẹ̀ wú àdúrà bẹ́ẹ̀ yẹn lè ṣe àbí yẹn ò lè ṣe. Ah. <laughs> ẹja ẹja fi máa lẹyọ kan báwọn tó bá di lọ́jọ́ mẹ́jọ ìnṣàlá kẹ ẹ gbìyànjú padà. alhamdulilayi ẹyin náà sọ pé ń tọ́jú bọlé hmm. kò dájú wípé tá a bá kíyèsí èdè yorùbá n kò ní yé gbogbo wa. ṣé ẹ dákun náà bínú ẹ lọ́wọ́ hello kai hello Eh, ẹ sọ pé ń tojú bọlé ìwà burúkú ni hmm. tojú bọlé <laughs> ìwà burúkú ni sọ̀rọ̀ ń olóògùn so tó ẹni tí wọn lọ lé ológun yorùbá máa wí bẹ́ẹ̀ hmm. pé ń lọ lé babaláwo ń oúnjẹ ń wò àwọn tí ń tẹyán hmm. so ẹni tí ń ṣe bẹ́ẹ̀ ìwà burúkú ni ọta hmm. kò fi Ọlọ́run nítorí pé gbogbo eléyìí máa kó bẹ́ẹ̀ sí èèyàn kọ́dọ̀ èèyàn lè tara rẹ̀ di kèfèrí. àwa ni wọ́n wá dàdúrà kan fún àti sàárà kan ṣé wọ́n lè ṣe àà ẹ̀yin náà sọ pé ó tójú bọ́lé ẹ̀ tún wá sọ wípé ẹni tí wọ́n dá fún níbi tí ó tójú bọ̀ so lè ṣe àbí ò lè ṣe kó ṣe kìnnì. tó kó ṣe kìnnì ẹni tí wọn á ní kó fún jẹ sọtọ kí wọn náà jẹjẹ kú jẹ lẹ́yìn jẹ bó ṣe ṣe. jazakumullahu khairan ya sheikh ibi láti máa ṣe nuró lónìí inshàlá ọjọ́ mẹ́jọ láti máa pàdé ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹ̀rẹ̀ ètò yìí kọ́lọ́nkọ́ bá fi san lẹ́sùn lórí láyé nígbà tí lọ́jọ́ agbẹ́ndẹ̀lẹ̀kẹ́ yẹn ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr oṣù ọ̀gbìn gbẹ́dẹ́bọ̀ rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́dẹ̀ lógún ọ̀ṣọ́ pẹ̀lú abu amina láti òkè àdó akíntola afa ismail àti ibrahim tí wọ́n dìjọ kọ́ orin ìwà jazakumullahu khairan ọ̀làdùnní belo ló kọ́ mi ọjọ́ mẹ́jọ láti máa pàdé inshallah títí ọjọ́ mẹ́jọ ọ̀hún sálámù alaykum rahmatulahi wa barakatuhu. alkhaliqul ba.